ẹ wò ibi tá a bá ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ hmm, a tún máa mú <laughs> ti ẹlẹ́rìn a máa mú wa torí pé kí ni a lè para wa i no go fit kill myself <laughs> mo fẹ́ ṣòfófó <laughs> ṣe ti gbọ́ ṣe ti gbọ́ nípa ẹ̀ ẹ ti já sí bó ṣe lọ dúpẹ́ ìjìnlẹ̀ lulẹ̀ gbàásù. <laughs> oh God kò yẹ kí n tẹ sọ ẹni tì nípa dúpẹ́ onítìrí mọ́ ṣùgbọ́n eléyìí ó gbẹnu tó kò yẹ kí n má sọ̀rọ̀ ah Jesus Christ of Nazareth anyway ẹjẹ́ kí n kí ẹ kọ́kọ́ dúró kí n kọ́kọ́ kí n kí n dákẹ́ ìṣẹ́jú kan fún ìyàwó ìjìnlẹ̀ tó dolóògbé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 nínú bí ìrìn àjò yorùbá nation ṣe dojú bó ṣe dà lẹ́ni tí tá a ọ̀nà lọ ìjìnlẹ̀ kó ipa ńlá ribiribi ń bẹ̀ so therefore á jẹ ìyà ìyàwó ẹ̀ tó kú ìyẹn òun ṣe kì í ṣe ìyà fún ìjìnlẹ̀ ìjìnlẹ̀ fún ara ẹ̀ lájẹ ìyà àsìkò ìyàwó ẹ̀ ló tó tó lọ bó tẹ̀ jẹ́ pé lady b sọ pé àbí queen b ó ni wọ́n àtàkì ìjìnlẹ̀ ni ó ṣe dà sórí ìyàwó <laughs> oh god oh god oh god èèyàn ń fi kún yàyàn kọ́lọ́hún kó forí jì obìnrin yẹn ó ti lọ ó ti lọ ó ṣeé ṣe kó márùn ọkọ ẹ̀ ní gbogbo rádaràdà tọkọ ẹ̀ ṣe but hmm, ṣé ẹ ṣé ẹ tiẹ̀ ti gbọ́ bó ṣe ń lọ dúpẹ́ ti gbowó yín rà o almost two million dollar dúpẹ́. owó wọgbó owó wọgbó owó gírà olórí kò lọ títí owó yín wọgbó. màmá mọ́jọ́lá owó yín wọgbó. ẹ̀yin tẹ ẹ̀yin tẹ lọ sámúlùdùn tẹ̀fẹ́ lọ gba rédíò ah, àti yín bá yín ẹjọ́ ikú náà máa dá fún yín. <laughs> oh God ẹ bá mi pín program mi ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tó pariwo dúpẹ́ ni o dúpẹ́ ni o mú àní o mú àní o mú àyí ti yọ ó ti yọjú yín jẹ ó ti dẹ́yìn àkàlà ọyọ yín lójó jẹ. <laughs> oh God this one funny wá Queen Bee wọn ló ń sunkún <laughs> ó ń sunkún pé dúpẹ́ ṣépè fún ẹ dúpẹ́ ò tí ì ṣépè fún ẹ ó sì máa kúnlẹ̀ tí wàá káwọ́ ẹ sókè <laughs> dúpẹ́ máa kó bló bójú ẹ ó máa lu yàtìyàtì sí wèrè <laughs> oh èèyàn ti ọjọ́ amorúkọ abiola gbá yín ẹ ti sanwó ọmọ gọ̀ àwífúnni kó tó dání àgbà àjàkadì ìsọfún yín ẹ wá gbọ́sẹ̀ ìyá brown ó sì máa sun ẹkún dúpẹ́ ò tí ì ṣe kankan fún yín ìdìbò owó ni dúpẹ́ gbé sá lọ dúpẹ́ àti black goat sórí <laughs> wọ tẹ ẹ̀yin tẹ ẹ pọn dúpẹ́ nígbà táwa ń sọ fún yín tèmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mò ń sọ fún yín pé dúpẹ́ yìí ó máa yọ ojú yín jẹ ti gbogbo yín kọ gbogbo yín yẹn pátápátá gbogbo yín lè máa jẹyà ẹ ní mú jẹ pé ẹ ní jẹ pírìgìdì yà ìrọ̀lẹ́ pàṣẹ ṣèbí dúpẹ́ ló kúrò lọ́dọ̀ yín dúpẹ́ ló wá ṣépè fún yín dúpẹ́ ló rí ti yín ẹ ní mú jẹ wálé àlí máa múra ẹgbàá òponú títí títí títí títí àti gbogbo ẹ̀yin tí wọ́n ń lò òponú òponú dé level débi wípé àṣẹ gbogbo bí oṣù ló wọn bá skul tó lọ bóyá secondary school ló dé àṣẹ o kàn fowó ìyá àti bàbá ò fi jóná ní wálé àlè àṣẹ kò sọpọlọ àṣẹ yẹ̀pẹ̀ lásán ló wà lórí ẹ tí mo rò pé lọ́pọlọ ìwọ wálé àlè o ò ronú ẹ o ò láròjinlẹ̀ ẹni tó lo ẹnì kíní tó jádànù ó lò kejì ó jádànù ó lò kẹta ó jádànù ó tún bá sórí kẹrin ó tún jádànù inú ẹ ń dùn ó ń bóyín wọn náà fẹ́ lò sórí <laughs> rètí tó fi máa ṣubú ó máa ṣubú láti orí òkè mẹ́rin wà wá ó wà ní jábọ́ sílẹ̀ wà wá jábọ́ sínú kànga kò tún ní jẹ́ kànga lásán á tún wá jẹ́ bọ́ o wà wá wọ inú ilẹ̀ lọ pátápátá wà wá sí kàtàkàtà wà sí rádaràda wà sí bótobòto. ìyá brown ìwọ gangan lọ pakútẹ lẹdúpẹ àníkẹ́ wá jẹun ẹdín ni lọ́wọ́ mú ṣé bẹ́ẹ̀ mi ni mo gbé dúpẹ́ wá bá ẹ ìyá brown nígbà tí dúpẹ́ forúkọ MKO Abíọ́lá tó fi lù mí ní jìbìtì tó dọ́dọ̀ mi tó parọ́ fún mi tó pọ́n tòkè mọ́ ti sàlẹ̀ fún mi èmi náà inú mi ń dùn mo ní ìyàwó Abíọ́lá ìyàwó Abíọ́lá àṣọ lè ọmọ bìnàbìnà ó lè ọ̀mùtí àṣírí dúpẹ́ ti tú sí wa lọ́wọ́ ti pé a ti sọ fún yín ẹ̀yin lẹ́kọ̀ọ́ mo ní kí ni yóò ti jù ẹ̀yin lẹ́kọ̀ọ́ ẹ pín programu yìí dáadáa ẹ jẹ́ kó dọ́dọ̀ ìyá brown kó dọ́dọ̀ lè di mo ṣe bá lọ́dọ̀ ẹ òkun ibi torí wọn ló sunkún ò tí ì sunkún máa play audio ẹ fún yín ẹ̀yin tèmi ìran Yorùbá ń jẹ̀yà aláfẹ́ kúrò ká sa ipá wa kó sínú wa náà tá jàjà òmìnira rí yorùbá ò ti jà òmìnira rí àwọn ọmọ ibo tó jà gan wọn tó jà gbogbo wọn ti lọ we want to leave, get out of this shit called Nigeria because Nigeria kò sí kankan tí Nigeria ọfà wa kò sí tí Nigeria ṣe fún wa ẹ lọ program tí mo ṣe lánàá nínú pé kẹyìn powó káwọn haúsá jòkó kọ́ máa ná kọ́ máa bá yín ná ẹ̀yin dẹ̀ ń jìyà ẹ̀ ń powó ẹ̀ ń ṣe wàhálà àwọn dẹ̀ ń jòkó wọn bá yín ná ní tí nàìjíríà wà fún fún yín nìyẹn a dẹ̀ ń tiraka lọ́tún àtòsí pé ká get out of this Nigeria ẹ̀yin kan wá dìde ogun ara ìṣòro tẹ̀yìn ìran Yorùbá ní gẹ́gẹ́gẹ́gẹ́ òun lẹ́rí yẹn ẹ̀yin ìka ènìyàn ẹ̀yin kẹ́ni má ní ẹ̀yin ọ̀bàyéjẹ́ gbogbo ìyá Brown ẹ̀ lè mú jẹ gbogbo yín lè máa jẹ gbá eléyìí tí dúpẹ́ ṣe fún yín ló kéré wọ́n ní dúpẹ́ ṣe pè fún ẹ ìyá Brown kò ṣe pè fún ẹ ó sì máa gbégbètò àwọn àfa ẹ tó wà lábẹ́ òkúta ó sì máa gba àfọ̀ṣẹ orí ó sì máa gba orí orí àgbáǹrere orí ìhòmàlú ó sì máa gbé gbogbo ẹ̀ jáde tó máa fi tàṣẹ lù yín ẹ lọ ẹ kúrò nínú ilé ní ẹ lọ sórí orí gádà ẹ bẹ́là torí bridge bóyá London Bridge lẹ máa wá lọ wàá gbé flight láti láti Dublin tó wà wàá wá sí London Bridge wàá bẹ́ sínú omi kó tó dànù síbẹ̀ you deserve it ìyá Brown o deserve it. kó o pokùnso gan nínú ènìyàn gbòòrò tó bẹ́ẹ̀ kó o pokùnso kó o kú dànù torí ẹ̀yin gangan ní ìka ènìyàn ìrìn àjò yìí ń lọ jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ dìde ogun ẹni kò sí nǹkan tí bàbá Akíntóyè jẹ́ ẹni bàbá yẹn ló lè ní ṣé akíntóye ló lè báyà bẹ́yìn fúnra yín ẹ̀yin wọ̀ bílíkì wọ̀ bíà ìkà ìkà ìkà ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ bó ṣe ń lọ onítìrìngbà tó dé mo ti ṣí ọ̀pọ̀lọpọ̀ program tí mo ti fi analyse ọ̀rọ̀ ẹ̀ fún yín mo ní mo dúpẹ́ mo ló lè mà ní obìnrin yìí kẹ́ ẹ̀ ah, obìnrin tó kàn sọ fún yín pé kẹ́ máa dáwó kẹ́ máa dáwó ó dẹ̀ ti àwọn èèyàn jáde ó lọ rán sáàmì sí wọn lọ́rùn oníkan rédíò àwọn dìdìrín díró òmùgọ̀ tó máa Oh, I am highly disappointed when I saw one of them today. a graduate copper copper graduate. Wọ́n gbé aṣọ sójà sí ẹ lọ́rùn. Irú ẹni yẹn ti mọ̀ pé ìyá ẹ̀ fowó jóná bàbá tó bí fowó jóná. Ó ń retí ìdájọ́ ikú sí because wọ́n ti charge wọn for treason. They will be killed. Tí wọ́n bá pa àwọn kékeré lákùn, wọ́n á dá wọn ẹ̀wọ̀n seventy five years in prison. A lọ lo ilé ayé ẹ̀ tó kọ́ àlò lọ́gbà ẹ̀wọ̀n. Tó bá padà wá sáyé mi dọ̀ mí, àgọ́ ò ní pamọ́. O kàwé lọ yunifásitì, o serve ẹnìkan wá gbé aṣọ àmì lé ẹ lọ́rùn pé kẹ́ ẹ lọ gba rédíò ìwọ náà dẹ̀ gọ̀ ọpọlọ ẹ ò sọ fún ẹ pé this is a crime ó dẹ̀ gbabẹ̀ lọ nínú nàìjíríà ó gba rédíò lọ dìdìrín ló pa ẹ o òmùgọ̀ ìwà ṣùgọ́mù ló jẹ́ kó o kú inú ọba wọn nìkan nínú yín ti kú síbẹ̀ ẹ tí ì mọ̀ kankan gbogbo yín tá a sọ̀rọ̀ fún tá a sọ fún pé o lè ní dúpẹ́ onírọ́ ní dúpẹ́ tẹ́ ẹ sọ pé ká gbẹ́nu lọ mo ń sọ fún yín categorically àbúrò ìyá mi tó jẹ́ pé èmi ló ń wò nínú ìrìnàjò yorùbá nation di ọ̀la ó lé mi jáde nínú ọ́fíìsì ẹni pé kí n má dá sí wọn mọ́ ó gbowó síwájú mi pé kí n gbà ó fẹ́ fi rà mí kí n ba lè máa sọ̀pọ́tì dúpẹ́ oògùn dúpẹ́ ò ṣiṣẹ́ lára tèmi ẹ̀yin ní oògùn dúpẹ́ mú èmi àti <laughs> gidi bámbám èmi <laughs> dúpẹ́ sa oògùn ẹ̀ kò jẹ́ mí ayọ̀bìrán fúnra rẹ̀ gbìyànjú ó sa oògùn ẹ̀ àbẹ́mi kọ́ èmi lẹ́nìkan lẹ́yìn tó ju gbogbo yín lọ mo lólódùmarè tó ju gbogbo yín lọ a sọ fún yín ẹlẹ́ẹ̀gbọ́ ẹlẹ́ẹ̀gbà ẹbẹ̀ sí ní ẹbẹ̀ gun orí òkè bọ́ sí gegele ẹ̀ ń gun orí pẹ̀tẹ́lẹ̀ bọ́ sí ibi tí mo ti bẹ̀ sí ní fúnra gbà tí mo ti rí tí ò tiẹ̀ sí fámílì Abíọ́lá kankan tó sọ nípa omi nìyẹn pé kò máa ṣe ara wa tàbí ara wa máa ní ibẹ̀ ni mo ti mọ ìpò olè mà ní wúmà ìṣe <laughs> màámi ọmọ lára pin mọ́mọ́ pin bí n ó fi bínú ìbínú àti tara ó fi bu èpèjọ onítìrí èpè ò lè ṣiṣẹ́ lára onítìrí kò sí ọjà ìyá ẹ gbogbo yín ẹlẹmọ jẹ pánù ìyá ẹ ní escape ẹ mo ní àwọn sẹ́rí màá tú àṣírí kan fún yín lẹ́nu ẹ just maintain your stand màá tú àṣírí kan fún yín lẹ́nu kẹ́ ẹ̀ mà tẹ́lẹ̀ màá tú fún yín ipa tí ayọ̀ ọ̀bùrọ̀ ń kó tí ìrìn àjò yìí fi dojúrú débi tó dé yìí ìdílé mo sọ́ọ̀rì fún ẹ o fún ìyàwó ẹ tó kú bọ̀tí wọ́n fúnra ẹ máa jẹ ìyá yẹn Ah, ìyàwó ẹ o àsìkò ẹ ló dé tó lọ bóde jẹ pé dúpẹ́ ló pàdánù ni that is that is your whole cup of tea but ìwọ fúnra ẹ you go chop ìyà hmm. tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yin olólùfẹ́ mi àwa sòótọ́ fún yín mo dẹ̀ bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ tètè gbọ́n tẹ́ ẹ tètè sá padà mo bá yín yọ̀ mo kí yín kú oríire dúpẹ́ ọlá omijé tó bọ́ lójú mi nítorí ìwà tó hù ẹkún tí mo sún nítorí ìwà tó hù láti bá ìrìn àjò yìí jẹ́ dúpẹ́ o ò ní nísinmi o ò ní ní ìfọ̀kànbalẹ̀ tó bá kú tíntìní kó o láyọ̀ ọlọ́run àbáyọ̀ ẹ̀ jẹ́ dúpẹ́ àdàbí tó bá jẹ́ pé o wà da ìrìn àjò yorùbá nation wà dàrú tó bá ti jẹ́ pé ṣe ló wà dàrú ni wà láìdáláì sọmọ́bì láì ò ní mú jẹ́ mo ń sọ eléyìí sí ẹ tàṣẹ tàṣẹ ni ìjọ tí bá tún wá pàdé ẹ físíkà físíkà àfi tó o bá gbé sàjò tó o wálé ìrìn àjò tán ló wà yẹn kó o yá gbé síbẹ̀ ni o tó o bá ti gbé sàjò tó o wálé àwa fúnra wa àwa gásẹ̀ ẹ̀rí àfọ̀ ẹ̀ ò ní mú jẹ́ ibi tí n bá ti pàdé ẹ dúpẹ́ tí n bá ti ṣe mí sẹkẹ máa jẹ ẹ tán ni máa rún ẹ wólówóló ò ní ṣẹ́kù dúpẹ́ ọlá omi tó bọ́ lójú mi wàhálà tí mo ṣe làálàá mi káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lọ́jọ́ tí mi ò jẹ lọ́jọ́ tí mi ò mu tí mò ń rìn pé kọ́mọ Yorùbá lè bọ́ tó wá dé tó dojú gbogbo ẹ̀rú dúpẹ́ ò ní mu jẹsẹ̀ wá jẹ ìyà ó wà ní dáyà yẹn jẹ o ìbá wo àwọn àwọn tó ń bá ẹ ń jà tó ń bájà tó ń ṣẹpè fún yẹn ó wù wọn ni àwọn torí wọn fẹ́ ni wọn fún wọn so wọn rí gbogbo àwọn tó bá kẹ ọp tó tiẹ̀ lẹ́yìn gbogbo àwọn tó tiẹ̀ lẹ́yìn dúpẹ́ <laughs> ẹdọ jẹyà yẹn ni èpè ni mo ti sọ fún yín pé máa máa ya ọdọ kan fún yín tó máa jẹ pé àsìkò yẹn ti tó ẹni bá dìsáàfù èpè á fún lépè ẹni bá dìsáàfù àdúrà á máa máa gbà á fún mi dúpẹ́ àtiwọ àtàwọn tó ń sọpọ́ọ̀tì yẹ mò ń sọ categorically ni pẹ̀lú àṣẹ látòkè wá ẹ máa jìyà ẹ ní mú jẹ ẹ jẹ́ kí wá káàmù ẹnìkan ní kí n káàmù ó ní ẹ̀rọ bàbá <laughs> ẹ̀rọ bàbá <laughs> kò lè yé eyín tẹ́ bá mọ nǹkan tí dúpẹ́ yìí ṣe idiot yìí two by two two inches èèyàn wá tàn yín jẹ dúpẹ́ wá parọ́ fún yín ọdọ́dún ọlọ́ tẹ́ bá rántí ọjọ́ kan ẹ̀yin òkúkú ní mẹ́nítìn dúpẹ́ ó bá ti mu ògógóró ẹ̀ tó ti mú yó á mu ògógóró yẹn ó bá ti yó àtọ́ ẹnu àfagbó ẹ̀ dúpẹ́ fagbójú ó fagbójú bìnàpá lọ odindi obìnrin tó ń fa irú igbó tó tó bẹ́ẹ̀ ẹ láwọ ẹnu ẹ ẹni kó má tọ́ péǹtì mo ti sọ fún yín many times péǹtì tó ń tọ́ sẹ́nu ló fi ń dìsí fún yín torí ẹnu yẹn ti dúdú lọ́wọ́ sìgá ẹni kó fẹnu yẹn lẹ̀ kó má tọ́ péǹtì sí kẹ́ wo bó ṣe rí àṣírí yẹn máa tú sọ́wọ́ yín ẹni kó fẹnu yẹn lẹ̀ kó má tọ́ kankan sí Dúpẹ́ fa void ọjọ́ tí mo receive a call from someone that knows her very well ẹni yẹn ń sọ categorically ó dárúkọ ẹ̀gbọ́n Dúpẹ́ fún mi ó ní ní kẹ́ lórúkọ ẹ̀ ẹ̀ ń tán bí Dúpẹ́ tẹ̀lé kẹ́ lè mọ̀ tẹ́ni yẹn mọ̀ dáadáa délé gbogbo bí dúpẹ́ ṣe lu jìbìtì bó ṣe gbá àwọn èèyàn ní UK tó gba ilé lọ́wọ́ wọn tó dẹ̀ ta ilé yẹn mọ́ wọn lórí gbogbo jìbìtì tó lù lọ́tún lọ́sì bó ṣe parọ́ oyún aláàjì lábẹ́òkúta tó gbé lọ fábíọ́lá tó parọ́ fábíọ́lá ló lọ́mọ mo lọ́mọ ń wà lẹ́nìí dúpẹ́ wàá jẹ ìyà kò dìgbà pé òní dọ̀run kó tó jìyà ayé ló ti máa jẹ lọ dúpẹ́ onítìrì ayé ló ti máa jìyà ẹ lọ òní dọ̀run jẹ́ wọ́n mọ̀ fi ìyà mu gàrí ni tí wàá mú o àṣegbé ò sí àṣegbé ò sí àṣepamọ́ ló wà gbogbo gbogbo ẹ no ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ síbi tó títọ́ wà tó bá jẹ́ pé dúpẹ́ òde kó ba ìrìnàjò yìí jẹ́ kó da gbogbo ẹ̀rú ẹ fúnra ara yín fojú yín fíw ibi tá a bá ti bá ìrìnàjò yìí dé ẹ fojú yín ẹ fi ojú inú wò ó ibi tá a bá ti délé ní. ṣé bóun làwọn ọmọ ibo jáde tí wọ́n ń ṣe declaration orí atẹ́gùn ibi ti dúpẹ́ ẹni àwọn kan àwọn kan mẹ́rin ní ọmọ lúkà ebi bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ wọ́n ṣàṣetì wọn ẹ lọ́jọ́kọ́ ah, ẹ lọ́jọ́kọ́ ẹ kó gbé gbé má bàbí sọ tí n bá gbé jáde pé mo sọ̀rọ̀ ọmọ ibo pé bó ṣe báyìí ṣe báyìí tó bá wá sórí program mi tó wá sórí platform mi tó wá sọ̀sọ́kùsọ pé ọmọ ibo lẹ́ẹ̀dàbí kìnìkan máa ṣẹ́pẹ̀ fún ẹ o mi ní wojú ẹ wá jẹ àgbàlagbà máa bujú ẹni. ṣé dúpẹ́ ò dúpẹ́ ò ṣe declaration fún yín ni dúpẹ́ ṣe declaration fún yín sọ́jà sì mú yín ẹ lọlẹ̀ ibo tẹ́ ẹ bá ti rí sọ́jà nàìjíríà ńbẹ ẹ lọlẹ̀ ibo tí ò bá ti sọ́lọ́pàá nàìjíríà ńbẹ ẹ̀yin kìíní bàtàbàtà wọ́n máa tàn yín ẹ̀ dẹ̀ máa tanra yín ẹ̀ máa tàn àbẹ́là ẹ mọ tán pé pé wọn ṣe declaration ni ẹ wá ń tara yín jẹ ẹ some country ẹ acknowledge Igbo orí yín ò pé tèmi bá kàn sí ẹka wẹmi ìrìn kápọ lórí mi ni tẹnìkan dẹ wàá kun kó fi ọ̀dà dúdú kó fi kun funfun fún mi mi wàá ní ronú mi dáadáa láti ṣìyẹ wò dáadáa kí n mọ bóyá ó ní bó ṣe jẹ ni èmi mọ tán pé ní pé declaration mo mọ oyé mi ẹyẹ kó bàlàbàlà kiri dúpẹ́ ṣe irú ẹ̀ fún yín àṣẹwáṣẹ ìbò ìyá ló kó jẹ àwọn tó kọ́kọ́ mú láyé ọjọ́ òun nínú wọn ti kú dàsọ́gbà ẹ̀wọ̀n ìmí wọn sì wà mẹ́ẹ̀dọ̀ làwọn ò tí rìlísì wọn àwọn tán rí rìlísì inú wọn ó wá sí gbọmba ìta ó wá sọ fún yín pé ntójú òun rí rèé o ìyẹn ojú òun rí rèé o bó lórí tiẹ̀ ṣe rí ìwọ tó ní sí your head kò ní dá fún bàbá ẹ kò ní kò ní ra gbá fún yìí abọ́fẹ́ kí n fèdè lùmíṣẹ́ pè fún ẹni tí bá fèdè lùmíṣẹ́ pè fún ẹ o ní escape ẹ o kò já dànù kúrò lórí prógrámù mi nonsense. ẹ wo ẹ tiẹ̀ kọ́kọ́ gbọ́ ṣe é rí kun ibi. <laughs> ẹ̀wọ̀n kan tó jẹ́ kọ̀rọ̀ yẹn ń dùn mí àwọn tí wọ́n sun òṣùká tí wọ́n ru dúpẹ́ sórí àwọn àsáwọ̀ ni o àwọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n mọ bó ṣe ń lọ Florence nítorí pé kan ṣe rí ìtọ́rọ̀ ìfi ń dùn mí ní ọ̀pọ̀lọpọ̀ nù wọn opportunity lórí Ọlọ́run kan fún lórí ọ̀fẹ́ irú fún lọ àjàkáyé tó yẹ kó máa tata lọ́jà ọba lákùrẹ́ o kàn rọ́pọ̀ opportunity orí Amẹ́ríkà wọ̀ ó wá sọ̀rọ̀ ẹ̀dọ́ba ó sọ̀rọ̀ ẹ̀dá nǹkan mi ìwọ tẹ́gbẹ́ ń ta irú lọ́jà lọ́jà sọ̀lọ̀ kò ní dáa fún ẹ fún mi àjàkáyé Florence mo ní kò ní da kò ní yẹ gbogbo bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ nínú bẹ́ẹ̀ ṣe dànìyàn ju irú tẹ́ ẹ ṣe tú gbogbo ẹ̀ ká ẹ ní jèrè ẹ ní jèèyàn láyé má lóun ṣe ń ṣèdájọ́ fún yín sí o ti gbé Dangote gbàárín yín kọjá gbogbo yín ti ń ṣẹ̀pẹ̀ fúnra yín ẹ ti ń bu èpè tó ra yín ilé tá a fi tọ́ mọ ni ó ti dandan kiri wo ilé tá a fi tọ́ mọ ìrí máa wó palẹ̀ ni ìrí ti ń wáyé yín palẹ̀ ẹ̀ ráyé yín lóde ẹ̀ ráyé yín ẹ̀ ṣe ṣe ṣe ṣe ṣe ẹgbógun ẹ̀yin lẹ́ẹ̀ understand àwa mọ̀ èmi ò sí ní mi ṣe mú mú tí n bá gọ̀dùn anẹ́sẹ̀ tí ẹ̀yin ẹ̀ẹ́dẹ̀ máa play mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń fowó ń tọ̀ wá bẹ́ẹ̀ ṣe ń fowó ń bẹ̀ mí ọmọlúkà máa sẹ́ndì two million ìyá àjàkà ìyá hmm, ìyá ọmọjọlá ilé ẹ̀ tó gbé fún onítìrí ilé ẹ̀ tó gbé fún onítìrí ṣó ti rí ilé ẹ̀ gbà padà owó tó yá onítìrí fifty thousand dollars tó ti rí gbà ó lè rí gbà ìyẹn ó ti fi yẹn rọ́bù tẹ́tẹ́ ó ti fi ta tẹ́tẹ́ ayé ẹ̀ ti ta mọ̀mọ́ gbogbo yín pátá ni màá gbére yorùbá mọ bó ṣe ń ṣètò nǹkan wọn ètò tá a fi rọra ń tó ọ̀nà tá a ń gbà ó yàtọ̀ sọ́nà ọmọ ibo ọmọ ibo yàtọ̀ sáwa pọ́nbélé ẹnu lásán irọ́ ló kún ẹnu tiwọn àwa yàtọ̀ wọn wá rán ẹ wá wọn ní kó lọ babẹ jẹ kó dabẹ rú ẹni tó gbéṣẹ́ rán ẹ sì gògòtán lẹ́yìn yín gògòtán nìdí yín ọmọ Yorùbá ń jẹ ìyà à ń wálò nínú ìyà a dẹ̀ ń wọ̀nà ká bọ́ nínú ìgbèkùn yẹn à ń to iṣẹ́ yẹn everything dẹ̀ ń lọ skoda skoda ẹ dẹ̀ dé ẹ dojú ẹ̀rú ẹ ní mú jẹ ṣá ẹ ní escape ẹ ẹ máa jẹ ìyà yẹn dọ́ba ni ó lérí kò lọ títí <laughs> mo bá mo máa mo ní màá tún àṣírí fún yín màá play audio kan fún yín sí i olórí àwọn kan ájú pẹ̀lú mi wọ́n ní ẹ̀yìn ẹni ilé tó wà ní Ìbàdàn tí wọ́n fi ṣe aṣọ onítì <laughs> mo gbọ́dọ̀ rẹ́rìn náà kí múnú ara mi dùn sísá mi dára níjọ́ tó fẹ́ ṣe programu tán wọlé dúpẹ́ ó ní ẹ wá aṣọ dúpẹ́ wọ́n ti wó. <laughs> ọlọ tí mo rólù nílẹ̀ tí mo rẹ́rìn aṣọ rọọkì dúpẹ́ olórí kan lọ títí wọn lẹ́yìn lẹ gbé sílẹ̀ àwọn kan ti dìnnà ìfún yín wọn lẹ́yìn kan lẹni ilé wọn ní kì í ṣe lé yín olórí mi ò bìlíìfù ẹ òfò lẹmú nídìí ẹ láti ẹ̀gbọ́n kan lọ́kọ yín tún ṣaláìsí kọ́lọ́n kó dẹlẹ̀ fún wọn o olórí kọ́lọ́n kó dẹlẹ̀ fọ́kọ yín ọkọ yín ti sọ́kó tó kú wọn ló sọ pé òun ò gbéṣẹ́ rán yín ilé tó jẹsẹ̀ jẹyà tó kọ́ pẹ̀lú gbogbo wàhálà ẹ ní UK àṣẹ ìwà àṣẹ ìbò gbé fún dúpẹ́ ìjọba ìjọba Ọ̀yọ́ state ti wó wọ́n ti gbé caterpillar sí wọ́n ti wó lulẹ̀ wọ́n wú aṣọ rọkì ẹ lójú ayé ẹ ìwà àti dúpẹ́. ṣé rí bí irọ́ bá ń lọ lógún ọdún láàárín ìṣẹ́jú belenja òtítọ́ aleba òtítọ́ yẹn ló ti ń bá báyìí má má mú yín lọ́yọ̀ lọ́yọ̀ lọ́yọ̀ lọ́yọ̀ lọ́yọ̀ lọ́yọ̀ ni. ẹ mọ kìíní kankan ẹ ìkàrí á ní wàá rí mọ́rẹ́ ọ̀rọ̀ ọmọ rí mọ́rẹ́ ọ̀rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. <laughs> bàbá burúkú kan náà tún wà ní ṣẹ́ẹ̀rì ẹ tẹ̀ fi lóyìnbó yẹn kàn fi súnyàn bàbá ẹlẹ́nu rírùn yìí kí lorúkọ bàbá adólóhùn ọlábísí tó wà ní France bàbá náílọ́ọ̀nù pólíbàgì ni wàá fi kẹ́rù ẹ̀ wá láti France bọ́lọ́run ti ń bẹ kẹ́mi rẹ̀ bá ń bẹ náílọ́ọ̀nù pólíbàgì ni lọ́ọ́ fi kẹ́rù rẹ̀ padà wá sóńdó ẹ̀yìn ìka ènìyàn gbogbo ẹ̀ mọ dúpẹ́ rí o kò dẹ̀ kúkú sẹ́ni tó bá yín jà kò kúkú sẹ́ni tó bá dúpẹ́ jà bàbá tó yẹ ò bá dúpẹ́ jà títí dọ̀la ẹ sọ fún ọmọ mi dúpẹ́ pé kó pè mí ẹni kò ẹni kò ṣeé ṣe mama ẹni bàbá ọlábísí ẹsẹ̀ ni wàá fi rìn láti France wá sóńdó bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ni wàá fi rìn wá onírówó gba tíkẹ́ẹ̀tì onírówó ra tíkẹ́ẹ̀tì láti fò wá wàá fẹsẹ̀ rìn láti France wá sóńdó gbogbo yín pátá inú mi dùn onídìrí tí wàá yàgbẹ́ lé yín lórí báwo ti ń bògbẹ́ sórí yín tòtòtòtòtò I told you that mo ní ẹ kíyèsí obìnrin yìí nígbà tó ní tìrì dé ó announce pé òun fẹ́ ṣe petition èmi ọmọlúkà ní bàbá akíntóye pé pé ọmọlúkà ta ló lè bá wa prepare fún petition mo ní ah, ah, ọmọ yín kan wà tó lè ṣe orúkọ ẹ̀ àkànbí lórúkọ ẹ̀ àkànbí yàgbó yájú làmí ìdàkànbí yàgbó yájú Dubai ló wà mo pè é immediately mo sọ fún ẹ ló bàbá fẹ́ bá ẹ sọ̀rọ̀ adẹjọ ṣe meeting a conclude ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní build kí ni petition yẹn ó parí petition yẹn ó pè mí ẹ ló ọmọlúkà petition yẹn ti ready ṣé ká launch yẹn mo pe bàbá bàbá níṣẹ́ bó rí pé dúpẹ́ ti ti gbé ìkan jáde ọmọ mi dúpẹ́ ti gbé mi jáde jẹ́ kí ti yagbéyadú yẹn jẹ́ kó lọ sinmi jẹ́ kí gbogbo wa gbárùkù tí eléyìí ti dúpẹ́ gbé dìde ìkáṣe. bàbá akíntóyè i remember that very day ara ẹ̀dídé abẹ̀sí ní support abẹ̀sí ní bàbá akíntóyè fúnra ẹ̀ sí ọ́díò lórí dúpẹ́ èmi fúnra mi mi ò lè mọ iye ìrìn tí mo rìn àtọ̀sán àtòru ni mo rìn lọ́sàn-án lóru pé káṣá lè ṣe petition kó lè pé petition yẹn pé àwọn tó bá onítìrí ṣiṣẹ́ lórí petition yẹn ó kọ́kọ́ gba gbogbo wọn dànù <laughs> ó dà wọ́n nù bí omi ìṣanwọ́ ni mo ní ah, ara ń fún mi sóbìnrin yìí o like joke like joke gbogbo àwọn tó ọlọ́run ṣe àwọn alágbàlá ojú wọn tètè ọlọ́run jẹ́ kójú alágbàlá tètè là àwọn alágbàlá gbogbo wọn bọ́n ṣe rú dúpẹ́ rèé brother mi alágbàlá ó ṣeéṣe ká máa rí fídíò yìí wò mi ìsọ láti condemn yín ọlọ́run tètè ṣí yín níyè ògùn dúpẹ́ kò mú yín bí alágbàlá bó ṣe rú dúpẹ́ rèé àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ó dà wọ́n nù ni ṣẹ́ni ẹ understand èmi wà intelligent ẹ̀yin gọ̀ mama yọ brown ẹ̀yin gọ̀ ẹ̀gbọ́n tó bá yẹ pé ẹ̀gbọ́n ni ẹ̀ ní ìwà òmùgọ̀ ìwà ìfọ́mù ìwà dìdìrín lógún gbogbo ní tẹ́ ẹ ṣe gbogbo làálà tẹ́ ẹ ṣe nínú Yorùbá nation ẹ ti fi ìwà burúkú yín tẹ́ ẹ fi ń support onítìrí ẹ ti fi gbá gbogbo ẹ̀ sókun ẹ lérè ń bẹ́ o. ó tán abu oluwatosin ó i went from port harcourt to anambra yesterday police checking point and army checking point increase on the road Only ní yóò pé wọn náà declare orílẹ̀-èdè sójà kúnbẹ̀ army kúnbẹ̀ ẹ lọ fèsì wọn nàìjíríà go finish your mama àwa ò fẹ́ irú declaration bẹ́ẹ̀ yorùbá rè àdìrà ogun ọjọ́ méje fòdìdí ọdún méje we will plan òyìnbó pé ó ní if you fail to plan you plan to fail dúpẹ́ bẹ̀ sí ní play game gbogbo àwọn tó bá dúpẹ́ ṣiṣẹ́ tó súnmọ́ bẹ̀rẹ̀ sí ní já wọn dànù ó bẹ̀rẹ̀ lórí mi èmi nígbà tó fẹ́ wọ Yorùbá nation èmi ló kọ́kọ́ pé mo wá fi mo fi ọlá ọjọ́ yẹn mo fi àdúrà ọjọ́ yẹn mo fi ń tọrọ báyìí mo fi ń bẹ Ọlọ́run pé kọ́lọ́run jọ ọ nínú àánú ẹ̀ kó fi bàbá náà àgbàlagbà ìyá ó fi jẹ dúkìá àwọn èèyàn ìwà ìpátápátá torí mo máa ń dójú mi rí bẹ́lẹ̀ bá máa sọ̀rọ̀ wọ́n bú mi tìbí sọ̀rọ̀ ó bú mi tọ̀hún sọ̀rọ̀ ó bú mi ìsìn rán dúpẹ́ iṣẹ́ yóò èyí kálẹ̀ ní ojú àṣẹ bí èèyàn mi ṣé dúpẹ́ kọ́ sórí ni pé èèyàn burúkú mà lòun òun gbà tó ń bọ̀ lọ́dọ̀ mi tó fẹ́ pè mí ni dúpẹ́ ò kọ́ sórí mi ìdẹ̀ rínú ẹ̀ ní sàrínú ròde ká má ní mo rínú ẹ̀ tí mo fi mọ̀ pé èèyàn burúkú ni dúpẹ́ ó wá rò ní information mo dẹ̀ gbé lọ bá àwọn àgbààgbà ní tí mo jẹ̀bi sí nìyẹn ọlọ́run ọlá gbogbo àwọn tó sọ̀rọ̀ sí mi gbogbo àwọn tó bú mi gbogbo àwọn tó dá mi lẹ́bi nítorí ẹ dúpẹ́ ò ní nísinmi sẹ́ẹ̀ ò ní nísinmi wàá jẹ́ forogolo ìyà we gave dúpẹ́ every support ẹ wá wo ohun tí yorùbá nation yẹn ẹ wo ohun tó dà lé Everybody is fed up àwọn míì tó jẹ́ pé ìtìjú gan ò jẹ́ kán lè padà pé okay bàbá Akíntóyè tó ń lead wa jẹ́ ká padà sọ́dọ̀ wọn ìtìjú ò jẹ́ kán lè ṣe because of Dúpẹ́ nítorí pé wọ́n ti tẹ̀lé Dúpẹ́ lọ àwọn tí wàá rò ó tọ́ òun ló mú gbogbo ìrìn àjò yẹn tó fi da bó ṣe rí lè ní ìbáyìí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá sì dúró pípé lóye ìgbòho sì dúró pé ọmọ ọmọlúkà dúró pé ọmọ bàbá èkìtì gbogbo wa ibà ti dúró lórí ẹsẹ̀ wa pé ó gbọ́dọ̀ dáa tẹ́ bá bìlífù pé torí tí mo fẹ́ jẹ́ ń ni mo ṣe dúró ni ẹ tanra yín jẹ ni gbogbo yín pátápátá tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí tẹ́ ń fún mi ní nǹkan tẹ́lẹ̀ níjọ́ wo lẹ fún mi last ṣé mo kú ni àbí mo torí yẹn sọ pé mi ò ṣe mọ́. I am not here because of your money tẹ́ ẹ bá fún mi wù yín ní and my God ṣẹ̀dá mi á dẹ̀ súre fún yín bless yín for doing that there is nothing bad. mo ń ṣe ni adúpẹ́ bá wa ṣe dúró nítorí pé amọ̀ ń tà ń dìmú amọ̀ ń tà ń lé amọ̀ ń tà ń lé gbogbo yín ẹ wá sọra ẹ wá ń pa ẹ fẹ́ pa ògo yẹn ẹ fẹ́ pa jẹ now mo di ìdígbéra lọ́jọ́ ọjọ́ kan mo pe Ayọ̀ Brown <laughs> mama Ayọ̀ Brown tí gbogbo bọ́lọ́run bá tiẹ̀ bá dáríjì gbogbo àwọn tó ń ṣe Yorùbá nation pátá tó tẹ̀ lóní tìrí Ọlọ́run lè dáríjì wọ́n tiẹ̀ Ayọ̀ Brown torí pé kí ni ìmú ìyá ni mo mú ẹ and I believe yí pé bí mo ṣe mú ẹ bí ìyá ẹ̀tọ́ mi mú mi lè advice yẹn kó gbà but you prove it to me pé o kì í ṣe ìyá mi ìyá ẹgbẹ́ mo yẹ ọmọ tó bí tí n bá ń dó ìyàwó mi lọ́wọ́ tí mò ń do tó o bá pè mí màá dìde lórí ìyàwó mi màá gbọ́ màá lọ gbọ́ ohun tó ń sọ Ayọ̀ Brown ìwọ o tiẹ̀ tún ṣe débi pé o tún mórúkọ mi àṣírí ẹ̀ tún tún sọ wọ́n o tún mórúkọ mi lọ lé babaláwo <laughs> ìyá Brown ẹ pín program yìí kó dọ́dọ̀ Ayọ̀ Brown ẹ pín dọ́dọ̀ ẹ pé èmi ni mo sọ Ayọ̀ Brown ó gbàgbé ibi tèmi àti ẹ ti jọ ń bàbọ̀ ó gbàgbé ìrìn tèmi àti ẹ ti jọ ń rìn olóhùn tẹ̀lé dúpẹ́ dúpẹ́ yẹn ló ń ṣẹ́pẹ̀lẹ́ ẹ lórílẹ̀ ní kọ̀m̀pìlẹ̀ tó nǹkan tí wọ́n fúnra ẹ dúró fún ìdánfàyàdà nítorí dúpẹ́ is there any reason fún dúpẹ́ kó ṣẹ́pẹ̀ fún ẹ that is enough for you mama ipe ìwọ fúnra rẹ o ṣe o ṣe ọmọdé o ṣe àgbà o ṣe ọkùnrin o ṣe obìnrin lórílẹ̀‐èdè yorùbá yìí ó dẹ̀ ní mú jẹ́ wàá jẹ ìyá ẹ̀ ọlọ́run á dá ẹlẹ́gbàá á pa ẹ́ nípasàn torí kò gbé onítìrì òfin bá wọn tí ọlọ́run gbéṣẹ́ fún òun bá wọn jà oníkálukú ló níbi tọ́lọ́run pè sí nínú ìrìn ètò yìí Sunday Igboho sọ pé òun jẹ́ kinní kan ọmọ ọlọ́mọ ń kéde ni iṣẹ́ tọ́lọ́run gbéra ni wípé kí ni o ẹ̀yin èèyàn ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ jẹ́ ká jọ parapọ̀ kéde ni mo fẹ́ sọ Yorùbá nation ó tó dá dúró Yorùbá tó dá ní ti Sunday Igboho pariwo ẹnìyẹn iṣẹ́ tọ́lọ́run fi ránmọ ọlọ́mọ nìyẹn ó dẹ̀ ń ṣe ó dẹ̀ ń yọrí ẹ̀yin náà lẹ́dìdì ogun sí ẹ̀yin nìka ẹ jẹ́ n play audio fún yín kí n wá padà sórí pin bí ìyá abraham wọn ní dúpẹ́ ṣe pè fún ẹ wọn ló gbé ẹ ṣe pé oh god agbájé wàsíù ó ní please don't condemn biafra they are they are so freedom fighters and they are doing what they can of course and i'm not condemning them ìtẹ́mi sọ ni wípé àwa already táwa bá máa declare àti mọ̀ pé ogun fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn already àti declare orí we make that declaration before Am I just sọ̀rọ̀ Am I borrowing lẹ́nu mi so declaration tí wọ́n yẹn bọ́ ṣe fẹ́ nìyẹn kán máa ṣe orílẹ̀-èdè wọn níbi tán bá fẹ́ àwa when we are ready to make our own declaration then you will really wàá mọ̀ lótìtọ́ àtòdodo yìí pé lóòótọ́ Yorùbá ti ready láti declare <laughs> Yeah, ebi ìwọ́n lẹ́ǹkẹ́ somebody told me that you were case <laughs> ẹ jọ ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ bá mi gbé kun ibi jáde kun ibi màá sunkún mọ́ tẹ̀bí mo ti bẹ̀ẹ́ lẹ́ẹ̀kan owó rẹ ti wọgbó kún ibi máa sunkún mọ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún ó sunkún. nígbà tí wọ́n náwó tá a sọ fún ẹ pé onítìrí ò tẹni tó lè tẹ̀lé obìnrin máa dù ẹ́ lẹ̀ ó máa lò ẹ́ á dọ̀mpù ẹ̀. mo rántí ọjọ́ náà lọ́hùn mo wà nìbàdàn kún ibi èmi àti bàbá èkìtì á pè ẹ́ abẹ́ ẹ̀ sọ̀rọ̀ ipe obìnrin máa fi ó máa ó máa kìka bọ̀ ní lójú ẹni tó ti ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí kò sí kankan tó fẹ́ mú you said you still believe that is how you spoke to me that day that you still believe in in in more more more <laughs> mú àdúrà mú àwọ̀ mú ẹ o ti mú àwọ̀ fún ẹ o lè sọ̀rọ̀ o wá fẹ́ fagídí pọ̀ mú àjáde o máa há ẹ lọ́fun <laughs> mú àti asọ́nà fún ẹ o lè pọ̀ mọ́ <laughs> Queen Bee you never see anything ẹ gbọ́ nǹkan tí Queen Bee so. ẹ máa gbọ́ tó bá sọ fún pé pín bí ilé ìsọrú eléyìí kó lè ṣe pé fún dúpẹ́ ó yẹ kẹ́ mọ̀ pé baba ńlá irọ́ ni ẹ gbọ́ díẹ̀. dúpẹ́ ò ní jẹ́ tán mhm. níbo ló ti wá. Ah, ó dùn mí sí mi ilẹ̀ pt rì mọ́ ìbá láòdù ẹ̀ dáadáa. o ò lẹ́nu bẹ ìyáálé ẹ ni mo mọ̀ ìwọ báwo ni wọ́n àyù náà tàbí ó láwà nínú ayé madam kudirat lèmi mọ̀. no ẹni sùúrù kún ibi ìhóní kudirat ló mọ olóòmọ dúpẹ́ nígbà tí wọ́n mọ̀ yìí pé o ò mọ̀ dúpẹ́ tí dúpẹ́ dẹ̀dẹ́ tó lóun jẹ́ ìyàwó abiola kí ló dé tó pọ́n sẹ́yìn tó ń pariwo mú àmúhàmú à fún ibi ọlọ́run abúfọ́jú lọ́ta ìjọta ẹ̀ ìwọ mi ìfẹ́ kó kú fún ibi mi ìfẹ́ kó kú bọ̀tọ̀ ọlọ́run lè bùfọ́jú lù ẹ́ kó gbójú ẹ̀ kó jẹ́ èrè iṣẹ́ ọwọ́ ẹ nínú Yorùbá nation yìí ó yá ẹ máa gbọ́. Oh but ló jẹ́ ọ̀rẹ́ sí sí Kudirat abo hmm. gbádùn ó gbádùn ó bá wà orí ọ̀pẹ gbogbo plans ẹ̀ láti mọ̀ gbogbo uh-huh. nǹkan tó ń sọ uh-huh. àwa ìdúró tán fún adúró tán a ṣe yẹn máa wà a dẹ̀ sí ní sáàdì tó ń tì wá. ẹjọ ẹyin tẹ ń gbọ́ mi ṣe ń gbọ́ dáadáa ṣe ń gbọ́ ẹ má bínú mi lẹ́m̀pì tìrì mọ́ ni o. obìnrin ní spíkà mọ́. ọjọ́ kan wà tí wọ́n pè mí àkùn bí ó gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ o àti bàbá sheik dẹ́nsẹ̀ hmm. àwọn méjèèjì náà pè mí nínú hmm. ti gbọ́ sà mo ti gbọ́ mo wọ́n bú ara mi. mọ̀ yìí sọ̀rọ̀ tọ́ báyìí tí inú mi ń gbé wọ́n ṣe sọ̀rọ̀ lọ́wọ́ mo ṣùtù mo ṣùtù fídíò jáde ni pẹ̀lú mhm. fún black black goat àti àti ìjìnlẹ̀. adẹ́gbọ́ pé black goat yẹn báyìí wọ́n ló ti ń kẹ́ ó ti ń kẹ́ dúpẹ́ wọ́n ní <laughs> àgbájé kò rárá pín bí mo sọ fún bí pé nígbà tí wọ́n ń ṣe wàhálà tó ń ṣe ni dúpẹ́ wà dúpẹ́ wá dé get out sẹ́gbẹ̀ẹ́ wá sọ̀rọ̀ ẹ̀dọ́ba mọ́ ẹ lọ́wọ́ obìnrin máa tún dà ẹ́ nù mo sọ mo ló máa dà ẹnu bí omi ìṣanwọ́ ni calm yourself down kó lajú ẹ kó oró títọ́ ó ní kí n gẹ́rara ó lóun believe ìkíní ṣèbó ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ ti rí òótọ́ ṣe bẹ́ẹ̀ ti rí. àbá ayé irẹ́ bàjẹ́ ni hmm. tálẹ̀ má sọ̀rọ̀ uh-huh. ẹ kó àwọn ọmọ lọ sí amúlùdùn hmm. ẹlẹ́ẹ̀dẹ̀ fún wọn lówó mọ́ uh-huh. èmi that day mo release fídíò yẹn mo wọ fìlà American flag báyìí uh-huh. mo wà nú mọ́tò àbí ta ló ń bá sọ̀rọ̀ dúpẹ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀mẹ́ni tó ń sọ̀rọ̀ pin bí ló ń sọ̀rọ̀ ọ̀túnba onítìrí <laughs> ọ̀túnba onítìrí a máa fi ṣe second fún bàbá èkìtì oh gbogbo owó yẹn bóòdù nǹkan kan gbọ́dọ̀ ṣe ìjìnlẹ̀ tó bá nǹkan bá ṣe ìjìnlẹ̀ ayé ẹ ti bá jẹ. ìjìnlẹ̀ máa jẹyà kún ibi ìjìnlẹ̀ máa jẹ ìyà torí ipa tí ìjìnlẹ̀ kó nínú ìrìn àjò yìí òun ṣe kékeré ìjìnlẹ̀ máa jẹ ìyà kò lè escape ẹ̀ tí nǹkan bá ṣe ìjìnlẹ̀ ó ṣe fúnra ẹ̀ ní iṣẹ́ ọwọ́ ẹ̀ ló jèrè ẹ̀. àbúkà gómìnà bá sọ̀rọ̀ ẹ̀ ẹ́ rò pé gómìnà bá sọ̀rọ̀ amẹ́ríkà ni mí ọdún orí tó ń gbé lamẹ́ríkà ó lè bẹ́ẹ̀ mi sọ nǹkan tí wọ́n bá gbogbo nàìjíríà àbí àwọn ọmọ ilẹ̀ àwọn ọmọ ilẹ̀ yorùbá sọ. àbò gbádùn ó mhmm. gbádùn rárá kò ní dáa fún gbogbo yín gbogbo yín pátá àwọn mélòó ló máa sọ bó ṣe lóògùn ó máa para ẹ̀dá. pé bí lọ jápè fún dúpẹ́ yẹn ó jápè fún mua. Get out to get out. Idiot. Idiot. Oh mi ní fún elépè yet because èmi mọ̀ pé mo dúró tán àdàbí tó bá yẹ pé mo wà ní sáìdì àwọn tó ń sọ yẹn hmm. àdàbí tó yẹ pé mi ò ní jà fún anybody bọ́ mo mọ̀ pé màmá brown tó ń sọ yẹn hmm. kò dúró sí sáìdì àwọn yẹn ìkadẹ ní òde mọ̀ gbàdégé tó gbúbọ̀ kan tó gbúbọ̀ sí ní sáìdì anybody ó wà pẹ̀lú pé ká ti gba ìlú wa ni so therefore tó bá mọ̀mọ̀ tó ń ṣe kà nínú ìrìn àjò yìí. gbọ́dọ̀ ah! àwa tòkunbọ̀ tí wọ́n ń darúkọ olóríire ọmọ ni ó dúró ó dúró rí yẹn sọ dúpẹ́ gbìyànjú àti manipulate ẹ̀ ṣùgbọ́n ọkùnrin ọlọ́kùnrin ó dúró pé kó lè dáa ó dúró pé kí Yorùbá dúró lọ́ǹde àwọn ìgbà tó ti rí àṣírí yìí tó ti rí rádaràdà tẹ̀ ń bá kiri ọmọ ọlọ́mọ ti bá tiẹ̀ lọ́ ti fèsì bísínẹ́sì ẹ̀ ẹ jẹ̀yà ẹ̀ ní jẹ tán. ọmọ Ọlọ́run jù ẹ lọ o ò mọ Ọlọ́run. pín bí o ò mọ Ọlọ́run lọ jòkó. dúpẹ́ onítìrí Abíọ́lá. ó lọ jòkó jàre o ò mọ Ọlọ́run tàbí ṣiṣẹ fún ẹ àwọn àwọn tá ló bá sọ̀rọ̀ orí ẹ ò pé orí ẹ ò pé orí ẹ ò pé amẹ́ríkà lèmi ìwọ náà tó ń gbé lamẹ́ríkà sọ àdírẹ́sì ẹ̀ fún mi tí ní pọ̀ lára àbò gbádùn idiot kò dẹ̀ ní dá fún ẹ ìwọ onírọ̀ olè. màmá ẹ ló máa ń jẹ́ pé fún yẹn wí màmá ẹ ló máa ń jẹ́ pé fún yẹn màmá ẹ mọ́ à ló sọ pé kò ní dá fún wí bí síbi tó wà yẹn kó káwọ́ ẹ̀ sókè ara mi pé lẹ́yìn kọ́lé dá wà mí mo ti fi ṣe sọ̀rọ̀ yìí dára mi mo ń dá mi sọ mo ń sọ èmi àti mi wọ́n náà wọn mi ò báyọ̀ mi ṣe pé ká gbàyàn jẹ́ àbí ká ṣe kí ni kò ṣe ìgbàjẹ́ amẹ́ríkà ni mí like I told you sórí gbogbo ètekéte tó ń lọ ṣáà dá owó àwọn èèyàn pàtí dá owó owó wọgbó olórí kò lọ títí dá owó ẹ̀ padà olórí ẹ̀ màmá wa padà ó fẹ́ gba yorùbá ní sọ̀rọ̀ rẹ̀ fẹ́ gbà wá ó fẹ́ gbà wá tá a ti gbó tó bá wa nínú ìrìn àjò kí ni gbà lẹ́nu ẹ̀ orí òkú idiot ni how are you. your your mama mama of nation mother of nation mother of Africa mother of Africa ló ń bú yìí. àwọn màmá tó kà pé kan tó kà mí mi dáhùn mi wọn yẹn. ẹyà bàbá ṣèkì wọn ni àjọ wọn sọ̀rọ̀ bàbá ṣèkì ẹ so love you. bàbá yìí so love you wọn ni ibi jọ wọn sọ̀rọ̀ wọn wọn ni mo ti gbọ́ sà ọjọ́ kan tó sọ tó bá mi sọ̀rọ̀ tán tán pé mí ti pẹ̀lú mi hmm. bí mo ti gbọ́ mo ní ṣe nǹkan mi sọ nǹkan bóyá sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ tó dá kúrò lórí wa mo shoot fídíò jáde ni hmm. mo blast black gold àti jìnà wọn á jáde wọn sọ kátikátí sọ pé wọn àdúrà wọn ó ṣe kíní kan ṣe kíní kan ẹni tó wà pẹ̀lú àwọn tó ń sọ yìí hmm. wọn wà pẹ̀lú other side wọn bú àwọn tó. <laughs> wàá gba yìí jàre brọ́dà mi agbájé wàsíù fẹ́mi bẹ́ẹ̀ dádì mi dẹ̀ ni jàre ẹ mọ́ bínú sí mi ẹ mọ́ kókó ẹ mọ̀ pé yìnyín rojú yìnyín mọ́ bẹ́ẹ̀ ti tó so báwo lèèyàn ṣe máa fún orílẹ̀-èdè ẹ̀ ní dry nation ẹjọ́ ìyọ̀mọ Yorùbá ṣe dry nation lẹ́yìn fẹ́ dry nation <laughs> orílẹ̀-èdè ti dúpẹ́ nìyẹn inú yàrá ẹ̀ kò sára téèyàn ò lè dá hmm, kò sára téèyàn ò lè dá Abíọ́lá ṣáàdé republic ní kàlàkútà republic inú ilé ẹ̀ ló fi ṣe republic <laughs> oh dúpẹ́ náà òun náà ní ó ní dry nation inú ilé ẹ̀. <laughs> Oh eh, ó kí ló sọ yìí kun ibi ó ní ó wá létà ẹ gbọ́ ó kun ibi yìí níṣẹ́ bó wá létà ni so omi pé ó bá ẹ ń bẹ̀ ló ń sọ yẹn ok continue. ó wà nínú àti tẹ́lẹ̀ ń gbà tọpẹ wá ń bẹ síbẹ̀ mọ̀ sí i wá àwa làwa wà ń bẹ àwa la gbé ayé mọ̀ wọ́n fẹ́ gbé wa sẹ́yìn kó dìde ayé ẹ̀ ló wa gbé sẹ́yìn àtàwọn ọmọ. Hmm? wọ́n sọ fún mi náà ń parọ́ fún wa ni pé olóṣì ni ẹ pé olóbùkún wọ́n ní onírọ́ ni. Ah, wọ́n dẹ̀ sọ gbogbo eléyìí fún ẹ ò dẹ̀ gbọ́. dúpẹ́ ó dẹ̀ sọ orúkọ tó sọ yẹn ó dẹ̀ sọ gbogbo nǹkan tó sọ lẹ́ẹ̀kan yẹn onírọ́ ni kà nìyẹn ẹ jọ ẹ̀yin tẹ́ ẹ bá wà nínú gúrùpù wọn náà ẹ bá mi sẹ́ndì ti ìyá brown náà eléyìí tán ní ìyá brown sọ ẹ bá mi sẹ́ndì ẹ̀ sí mi. ìyàwó ìjìnlẹ̀ kọ́lọ̀ kó dẹlẹ̀ fún. orí íńtánẹ́ẹ̀tì mo ti gbọ́ pé ìyàwó ẹ̀ kan ń jẹ́ kí lè dé ń gbọ́ náà àtàsí yẹn àti olórí náà olórí kan lọ títí ọkọ náà kú bó ṣe sọ mi náà àtàkì lélẹ́yìí wọ́n á sọ̀rọ̀ jàtijàti mm. àti wọ́n àti yìí tẹ̀ ń dá wà tẹ̀ ń dá ìrìn àjò ayé yìí ò ní dá hmm. gbogbo yìí náà máa ṣòfò àti dúró hmm. bá jẹ́ àti wọ́n náà. àti tó bá yẹ pé àwọn ọ̀dúró tán hmm. nǹkan tó bá sọ màmá wa ṣùgbọ́n tó bá yẹ pé màmá brown dúró tán nínú mo dúró fún wọn mo tún mo accept wọn àtàwọn bàbá sheik àtàwọn bíi nínú wọn àwọn tó ń ṣe mítìnì o bọ̀tẹ̀ mi lèmi mọ̀ mo dúró tán àdàbí tí màá ti dúró tán ó tán wípé mo ṣe jẹ́ fún ẹ̀mí ó ń ṣe ìyá mi o dẹ̀ ń ṣe o sí yàn mí bí ẹ sixty five ni bí ẹ sixty seven ni bí ẹ sixty eight mo ṣe respect mo jù mí lọ bọ ó lè wa. máa gàba lórí wa wá kó àwọn ọmọ kékeré kan jọ kó tó máa bú everybody ó ṣì ó ti make mistake ó ṣì tí speech tó ń sọ yẹn lẹ́ẹ̀kan yẹn tó sọ tó rí òṣì ó bá hmm. seven hours ọlọ́run hours tó fi sọ ọlọ́run ní hours tó fi sọ̀rọ̀ ìkànnì ọmọ. àmọ́ ah, mi adéjagunjẹ adéjọkẹ́ ó lè jẹ́ pé ọ́díò yìí máa wúlò ẹ sẹ́ǹdẹ̀ sí ọ́dà láìní mi màmá ẹ sẹ́ǹdẹ̀ sí ọ́dà láìní mi ẹ jọ sí zero seven zero four six zero nine two four eight four ok mo tiẹ̀ lè rí gbà kò sí wàhálà màá sẹ́ǹdì ẹ̀ ń sìn. ok ok ok ẹ má bínú jàre onítìrí mo ti fẹ́ round up mo mọ̀ mọ̀ mú eléyìí wá kẹ́ ẹ lè rí ni ṣé ẹ rí ibi tí gbogbo ẹ wá parí sí o nígbà tá à ń sọ fún un yín ẹni ká gbẹnu lọ dúpẹ́ jáde bẹ́ẹ̀ ti ní pariwo i need one million dollar i need two million dollar wọ́n bẹ̀rẹ̀ sí ní extort àwọn èèyàn tó annexe tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn fẹ́ yá owó àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní yá dúpẹ́ lówó lórúkọ lórúkọ pé àwọn fẹ́ àwọn yá yorùbá nation ẹ̀yin tẹ́ ẹ yá dúpẹ́ lówó dúpẹ́ lẹ yá lówó ẹ lọ gbowó yín o ẹ lọ fún ọyàn ẹ fún dáadáa kówó yín jáde dúpẹ́ lẹ yá lówó ẹ yá yorùbá nation lówó o bó o bá gbowó ẹ sílẹ̀ fún dúpẹ́ irú ẹni tó gbélé sílẹ̀ báyìí tí wọ́n lo ilé ẹ̀ tí wọ́n fi ilé ẹ̀ tán fi ṣe eh, aṣọ <laughs> rock ìyẹn tí ó ti lọ ó ti parí nìyẹn ilé tó jẹ́ pé tán bá ní kán tà ilé yẹn ò lè less than two hundred million ní Ìbàdàn bẹ́ẹ̀ yẹn ilé ti lọ wọ́n ti wó wọ́n ti fi ṣe wọ́n ti wólé wọn wọ́n ti fi lé wọn <laughs> àwọn ará àdúgbò ẹ bá wa fi kọ́ ẹsẹ̀ ń ta ẹ òun <laughs> rèé ibi tó parí sí rèé o we told you then wípé ẹ wá ẹ̀mí èèyàn wa wọ̀nyí obìnrin tẹ̀ ń wò yìí rọ́lú wá pa fún yín tínúpẹ́ bá ti jòkó tó ti láìtì ibẹ̀ náà parí iṣẹ́ ẹ̀ sí fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ mọ lọ ẹ̀yin tẹ́ ẹ̀ mọ kankan ẹ̀yin ni oògùn ẹ̀ mú àwa dé àwa bẹ̀rẹ̀ ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbo ilé pátápátá according to the time ìyá twenty twenty rule <laughs> twenty twenty lájẹ́ kẹ́tù bẹ́ẹ̀ ó ṣakọ́ tó ya tèmi tó bá jẹ́ takọ ni lájẹ́ kẹ́ ìwà máa kọ́ ń ṣe ni péètì tó tọ́ sẹ́nu ó bo black tó wà ń bẹ̀ nítorí ọ̀hún torí sìgá àti igbó tó ń fà àgbàyà màmá <laughs> wàá rí bọ́ọ̀lù pẹ́ láyé dúpẹ́ orí dídá tútù tó tiẹ̀ ti ṣe ò lè jẹ́ kó o pẹ́ láyé bó o ṣe da OPC rú tó o bá fẹ̀jẹ́ nìyẹn ìwọ ló gbé Gani Adams mọ́ra tó bẹ̀ sí ní pọ́n rẹ̀ sí ní ṣe wá lágbájá ti gbowó kí Gani Adams àti bàbá Fáṣẹ̀hùn tó fi kẹ̀yìn síra tó fi dà àṣẹwá àṣẹyìnbó OPC fọ́ ni ìwọ ló tú bẹ́ẹ̀ ìyá olóbo sílẹ̀ kan olóbo kárí ilé màmá bẹ́ẹ̀ ṣe ń pín kiri nìyẹn ọlọ́ àbùfọ́jú bu ẹ̀dúpẹ́ ò ní sinmi ò ní ní rest of mind bó ṣe gbọ́dọ̀ aṣọ fún wọn dọ̀yẹn náà pé obìnrin ló ba OPC jẹ́ tó tó parí sísítẹ́ẹ̀mù tó lò gangan lópc tó fi dabẹ̀rú òun náà ló tún wá lò yìí nínú Yorùbá nation ẹ̀ẹ́dẹ̀ fúnra ẹ̀yìn èèyàn jígìrì ṣe ni gbogbo yín sọ pé ká lọ ìkànnì ni o igbá ni o àwo ni o wetin concerns us now mbẹ́yìn lẹ ti ń búra yín jẹ́ pé báyìí tẹ ti ń fura yín ṣépè ẹ̀ tí ì rí nǹkan kan mo wá fẹ́ mention yìí kan tó jẹ́ pé bọ́lọ́hún dáríjì gbogbo èèyàn kò Brown bọ́lọ́hún bá dáríjì gbogbo èèyàn pátápátá kò lè dáríjì wàá jẹ ìyá ẹ ní ìní kó má ronú pìwàdà ó lè ronú ẹ pìwàdà o ṣùgbọ́n ìyẹn ò sọ pé ò ní jẹ ìyá yẹn wàá jẹ́ tí gbọ̀ngàn àmọ̀ pé tó èrè iṣẹ́ mi tí mo ṣe nínú ìrìn àjò Yorùbá nation yìí tí mo dìsáàfù ni mo jẹ yìí wàá jẹ ìyá ẹ Ayọ̀ Brown kún ibí o náwó o nọ́ra síbẹ̀síbẹ̀ o fúnra rẹ o fi ọwọ́ ara ẹ o fi ba gbogbo ẹ jẹ wàá jẹ ìyá ẹ wọ́gán wàá jẹ ẹ pin kájẹ́ kó dọ̀dọ̀ kún ibí o ní nọ́mbà mi kò kàn yé bóòdẹ̀ ní kò kàn Ayọ̀ Brown ní nọ́mbà mi kò kàn yé ní ìran yín gbogbo ilé jẹ o ti sa ogun ẹ o ti sa sa sa sa ọlọ́run mi ń kó mi yọ kí kúkú sagbára kan ni mo ní ìní kankan ìṣẹ̀dá mi ni ò kúrò lẹ́yìn mi torọ́ ọlọ́run tó ṣẹ̀dá mi rí kórí òtítọ́ ni mo dúró lé ó rí i pé orí òtítọ́ àti òdodo ni mo dúró lé ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń sá ọlọ́run dá padà sí yín lórí ni ẹ mi ti ń lọ lé mi jàre Ayọ̀ Brown bọ́lọ̀ dájú gbogbo èèyàn kò ní dáríjì ẹ nínú ìrìnàjò Yorùbá nation kún ibi àjàkálẹ̀ àrùn àjàkáyé fún lọ́ọ́ wàá jẹ ìyà ọmọ yẹn á jẹ mbẹ ìdílé wọn ní ìyàwó ẹ kú kò kan yé ìyàwó ẹ kàn kú ọ̀nì so ọ̀nà òun ni ìwọ wàá jẹ ìyà wọn gidi ọmọ yẹn á kún pọ́n lámẹ́ àdàbí tí mi bá pè é lọ́jọ́ náà lọ́wọ́ àdàbí tí mi bá sọ fún ẹ ò ní mú jẹ o wàláì ò ní mú jẹ ìdílé gbogbo yín tí mo dárúkọ wọ̀nyí black goat ìwọ tí ẹ̀rọ onípìwàdà ń tẹ́ ó sì ń sakọ òun ṣe you know they do you know <laughs> wọ́n ní ìwà àti mọ̀mọ́ lẹ́jọ́ ẹ fẹ́ gbé two million dollar ẹ fẹ́ gbéra àjàgbébira <laughs> oh àjàgbé one million ra <laughs> àjàgbó owó wọgbó dúpẹ́ onídìrí o àjàgbó owó ra one million dollar tó ní káwọn èèyàn contribute tó contribute more than that fún ẹ dúpẹ́ tó o bá gbé owó yẹn sílẹ̀ fún Yorùbá tó o bá gbé e sá lọ òkú gbé òkú dúpẹ́ òkú wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ contribute síbẹ̀ ẹ jẹ́ lọ di ẹpọn ìjìnlẹ̀ mú torí òun ibẹ̀ ló ti ń bá yín sọ̀rọ̀ ẹ fún ìjìnlẹ̀ ẹ rán lẹ́wọ̀n padà ẹ jẹ́ kó padà sọ́gbà ẹ̀wọ̀n ó ti lọ ẹ̀wọ̀n yẹn rí ẹ fún ọrùn ẹ̀ pé kó bá yín dá owó yín padà tí ò bá dá owó yín padà ẹ jẹ́ kó padà sọ́gbà ẹ̀wọ̀n kó padà lọ́sẹ̀wọ̀n ìjìnlẹ̀ Marcus Ògúnjìmí lórúkọ ẹ̀ Ògúnjìmí Marcus ẹ fún ọmọ ẹ kó dá owó yín padà kó gbà padà fún yín tí ò bá gbà fún yín ẹ má gbà ẹ má gbà ẹ má gbà ẹ̀bẹ̀ ẹ o ẹ̀yin kẹ wá bá ṣẹjọ́ àní ìyàwó torí pé ìyàwó ẹ kú ìyẹn ni kíni ṣé bàbá ti yín òkú ìyá ti yín òkú ẹbí yín ò ṣaláìsí ìdílé ìdílé magot ẹ make sure pé ẹ gbowó yín lọ́wọ́ ẹ òun ló ní dúpẹ́ ń ọ̀dọ̀ ẹ̀ ní dúpẹ́ ń lò one million dollar no be small money o ẹ fún ọrùn wọn kán dá owó yín padà tọ́ọ̀ bá ti dá padà ẹran ìjìnlẹ̀ lẹ́wọ̀n ẹ jẹ́ kó padà sẹ́wọ̀n mi ní sọ ju bẹ́ẹ̀ lọ inú mi dùn tójú gbogbo yín ti wá rí sí tàbá sì wà rí nínú yín tó sì ń tẹ̀lé dúpẹ́ òun with player ògo fọlọ́run lókè ọ̀run hallelujah maluka is my name tomorrow new topic new day <laughs> owó tí wọ́n gbó owó tí wọ́n gbó ó ní tìrì tí gbówó lọ owó tí wọ́n gbó owó tí wọ́n gbó ah, owó tí wọ́n gbó mo máa kọrin fún yín gbà báyìí ẹ̀mí onídìrí jáde lára mi ẹ̀mí ọlọ́run kọ̀ǹtóró mi ẹ̀mí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ <laughs> ẹ̀mí onídìrí jáde lára ẹ̀mí ti tètè mo ti gorí òkè mo ti ṣe sọ́jí pé <laughs> bí wọ́n sọ fún ẹ ò gbọ́ ògùn yẹn mú ẹ ó mú ẹ láti irun orí ẹ dé ìkànnì ẹsẹ̀ ẹ̀mí onídìrí jáde <laughs>